àfìgbáṣorú ìwọ kọ́ ló bí mi àgbà ìhùnrere afẹ̀jẹ̀pòdì ìwọ kọ́ ló bí mi àgbà ìhùnrere èmi lọ́mọ àṣàkẹ́ ọmọ eléwúro àgbà ìhùnrere. àfìbáṣoyún ìwọ kọ́ ló bí mi àgbà ìhùnrere afẹ̀jẹ̀pòdì ìwọ kọ́ ló bí mi àgbà ìhùnrere. èmi lọ́mọ àṣàkẹ́ ọmọ eléwúro àgbáyùn rere kiriji kiriji kiriji kẹ́ńkẹ́lúkẹ́ àgbáyùn rere kiriji kiriji kiriji kẹ́ńkẹ́lúkẹ́ àgbáyùn rere.